به تثبت العمل وتكون في الخاتمة والحلال والخسارة هذا هو موضوع أترى لكم الثالث قول الجنة الله بنا ثم دعوة سلام محمد صلى الله عليه وسلم أيها الله أيها الله tí ò bá ti sí bẹ́rù ọlọ́run ọba nínú gbáyà ọmọ ẹ̀dẹ́ ènìyàn òkú tó dànù. Ẹnu tó wá lè ràn án lọ́wọ́ láti bẹ̀rù ọlọ́run òun ni ká máa wà pẹ̀lú àwọn ẹni dáadáa. Ká ti pọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ ká lọ rẹ̀ rẹ̀. Àwọn ọlọ́gbọ́n rìn àwọn olùdó ń pàṣípọ̀ níbi iṣẹ́ inú bó bá délé náà ní ìtàǹtì fẹ́ ń jòkó sí irú àwọn olùdó ń jòkó bọ̀ gbogbo àwọn eléyìí tó fi pàtàkì bọ̀ jù náà. Ìjọba Mùsùlùmí níjẹ ẹjọ́ onílábára ọkọ̀ lórí fófin rẹ̀ kọ́ ọ̀túnmá àti bọ̀tán dáadáa sí làwọn nǹkan tó ti lè fà pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run lónìí èyí tá a sàlàyé fún wa wá òun ìdàkejì rẹ̀ o ṣé o lè kọ́ ìgbìmọ̀ àti bọ̀tán burú fún ọlọ́run mọ́jọ fún ọmọ ènìyàn kan wá o. ẹ̀rọ àdìbí tá a kà fúnra wa ní ìjọ ẹjọ́ ó kó lóògì sínú ó kó àtìbọ̀tán dáadáa ó kó sínú ó sì kó àtìbọ̀tán burúkú ó kó sínú àmójúra púpọ̀ kátó sàlàyé díẹ̀ síwájú sí nínú àwọn nǹkan tó jẹ́ pípé ó lè fa ẹrú gbogbo yàn ẹnì kan kọ́ńdé mi ní ibi àdéhùn mi àwọn tá à ń bẹ nínú mọ́sálásí tá à ń gbọ́wọ́ wa méjì náà láti ojú o òkùnkùn òkùnkùn ní fún olówó mọ́nú ara rẹ̀ àbíyá ìrẹ̀lẹ́ náà wà ó wọ́n gbọ́dọ̀ pé yẹn rẹ ní ọ́ wọ́n gbọ́dọ̀ pé yẹn bú mọ́ ọmọ o. Bí ẹ̀ka wá gbé yẹn dáadáa, pé yẹn máa múra sí dáadáa. Bí ẹ̀ bá rí pé ní ó kù díẹ̀ ká pé pé òun ibi tó kù díẹ̀ ká pé òun àbúkè rẹ̀. Jàmá Mùsùlùmí. Méjì náà làlámà ìlànà ìṣèyàmà. Abá ti kú ìláyé ìtàn yìí méjì náà ni bí ẹ bá ti kú báyìí wọn mọ̀ pé kí wọn gbádùn kí ìyájọ wa lọ fáá bẹ́ẹ̀ tí ò ní sọmọ láéláé àyẹ̀bẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ pé sínú wàhálà ìyá ń bẹ́ẹ̀ nù sáré o yóò wá jẹ́ àkàlẹ́ o fáá èdè alẹ́ pè á náà bọ̀ bọ́lá bá fún wa fẹ́ ló ti pọ̀ sí ìyá náà ọlọ́run ọjọ́ tó ti wá o ẹ̀rí gbogbo àwọn àfẹ́ wà tí wọ́n ń ṣe wá àti káàkiri tí wọ́n sálàyé ọ̀rọ̀ náà fún wa èyí ìtẹ́kẹ́lẹ́gbà bẹ́ẹ̀ ju nǹkan méjì nínú àwọn ẹni. Bẹ́ẹ̀ ni láti bọ̀tán rẹ̀ tó dá bẹ́ẹ̀ ni lọ́ọ̀ sí ní kílẹ̀ láti bọ̀tán rẹ̀ bàjẹ́ òbí méjì náà lọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ̀rọ̀ gan ọ̀rọ̀ náà pàtàkì pọ̀. Ànábì ni láti ájá bẹ́ẹ̀ bí àníbìtẹ́lá rẹ̀ tó ń ṣiṣẹ́ dáadáa ẹ máa ń ṣe ṣiṣẹ́ dáadáa ní ṣe omi ẹ má ṣe ṣe omi màá òun. èmi ti wá lé mà á ta àdáńgbò mú bí máa yọ sí mo lè. ẹ máa wo bí anábìnrin láyé káàdì àdìdì àmàlì ẹ má jẹ́ kíkẹ́ ẹ̀ ṣe nínú ìmọ̀ làtàjàre bí àmàlì àmàlì bẹ́ẹ̀ ní àjẹni tó ń pèsè jù náà tó wà burúkú anábìnrin wa bẹ́ẹ̀ tó tẹ́lẹ̀ lọ bú o ẹgbẹ́ tó tẹ́lẹ̀ ọmọ náà tẹ́lẹ̀ ló gbé palẹ̀ rẹ̀ ibi tí a bá parí ọ̀rọ̀ sí dandan ní ọ̀rọ̀. Èyí tẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam olùdíje Abdul Abd aláàmàmà ta àlè. Yóò máa gbé ẹni kọ̀ọ̀kan wá yóò máa gbé àgbélébé àlùfẹ́yàmà lórí tàbá kú lórí lórí tàbá kú ìtura parí iṣẹ́ wa òun ni tàbá kú tọ̀ba. Àwọn kan kọ́ náà ń

àníkà méjì kan bẹ ọ̀rọ̀ wọn a máa pọ̀ lọ lẹ́yìn ọlọ́run máa lẹ́yìn. ẹni wọn ni pé àgbẹ̀ ìgbọ̀sọ́tọ́ náà ń rẹ́rìn tẹ́ ẹ bá wọn máa rẹ́rìn ẹgbẹ́ ìfọwọ́n ìjọba àwọn ọ̀pọ̀tọ̀ bẹ́ẹ̀ ànẹ́bì ló ń rẹ́rìn. ànẹ́bì èsì ló sọ ọ̀sẹ̀kan àti tó ń gbá bá wọn. iṣẹ́ ìtàkùn ni pé bóun ni wọ́n rìn ìlú ọ̀kọ́ ń rẹ́rìn gẹ́gẹ́ ti yẹ gẹ́gẹ́ bí sọ́ọ̀tì máa fi rẹ̀ ju ọ̀tọ̀ máa fi ọ̀rẹ́ tí wá jẹ́ ọ̀lọ́. Jẹ́mílì tí wọ́n gbé máa mi ọ̀rọ̀. Tí wọ́n pa tó máa lóye tí ó kọ́ńtà mú títí pọ́lọ̀ mẹ́rin. Wọ́n ti kọ́ lọ sójú ẹgbẹ́ ìkẹ́tẹ̀ méjèèjì olúwa láti wọ́n bá nẹ́bíjà. Ìkéjì tẹ̀lé àmẹ́rin wá láti gbogbo àmẹ́rin. Àwọn mẹ́rin ti ti gbogbo ìgbà ọ̀hún àwọn bẹ́ẹ̀ ti yàgbẹ́ náà. ẹni tí wọ́n gbà lẹ́bi lẹ́jà pé ó dà ní ghana lẹ́bi pa yóò gbé mọ́mi ó sì ti gbogbo ìgbìmọ̀ ìjọba ìgbẹ́ náà. ó ti máa pè é àníyàn tí wọ́n ti mọ̀ká gbèsè yíyí lẹ́nu àtìpé tí wọ́n ní ẹni tó pè é lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹni ní olóògbé ọ̀dà ó ti wá gbé padà padà lọ́gbàdá ẹlẹ́yìn mú mi ní ọmọ lẹ́nu olùsíyí padà lóbi lẹ́sẹ̀ tó wá ti lè fún amẹ́bẹ̀rẹ̀ tó lọ́gbọ́jọ́ ọmọ mẹ́rin onígbẹ́gbẹ́ ó ṣe ń ṣe láàrin ìtẹ́jú kan lọ́wọ́ ìtẹ́jú kan náà ni ìtẹ́bọ̀ òun náà lọ́wọ́ tó ń túbá òun náà tó ń ṣiṣẹ́ pàdùkẹ́lẹ̀ òun náà tó ń ṣiṣẹ́ ọmọ náà. àlébù ìfẹ́ ń gbẹ́gbẹ́ nínú ọba lọ́dún jagun ó ti wá pa mọ̀tò tó bí ogun ó pa mọ̀tò tó jà ẹ̀rọ ẹ̀rọ gbàgbé من قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم àwọn ìgbà ẹgbà bẹ́ owó tó bá pamọ́ mi níta gbogbo níta ọlọ́ọ̀ni ní ọjọ́jọ́ àlẹ́mọ̀ ọ̀ọ́dúnjọ́ fíìhà kódà kò ní ní ti tẹ́lẹ̀ dáadáa wọ̀gọ́ jọba ọjọ́ àwọn àlẹ́ yìí ní ti túnmọ̀ gbogbo ọ̀sọ́ra mùsùlùmá ó sì di mùsùlùmí ẹsẹ̀ kan náà ó sì tún bọ́ sáà náà wọn tó bá lójú ìjà wọn ọ̀kútìlá wọ́n ti kàwọn náà ọ̀dọ́ akọlọ́ ìjà náà àlẹ́ nígbà tí wọ́n ìjà náà. ìtàkùnkà wọn lẹ́rìn bẹ́ẹ̀ lọ sí nínú ìṣẹ́jú ńlọ gbọ́dọ̀ jìnnà sí ìṣẹ́jú ọkàn náà ní pàtàkì fún ọ. wọ́n ti ṣe é Dípò táwọn bá ń gbé wọ́n tẹ́kọ̀ rẹ̀ ìwà tó rẹ̀ ń fẹ́rẹ̀ níwà burúkú ṣe ìfẹ́ kan náà ni. Bí máa fọ lára bí máa fọ látọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ pé ìlú tó dájú lọ́jọ́ lọ. Èmi ètò báyìí, ìlú èmi ètò báyìí, èmi ètò báyìí, ẹ wá ká ẹ̀sẹ̀ tó fẹ́ gbúdọ̀ ẹ̀ lọ ọkà ti lọ́rùn. Dípò ìlú ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan àtẹ ọ̀sẹ̀ ìlú ìtẹ́lẹ̀ ni, èmi ẹ̀kọ́ náà ni. Bọ́bá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà wá pé Ìtọ́lọ̀ ọba wá ti tọ́lọ̀ ọba sí àánú rẹ̀ tí ó pé fi tẹ́gbẹ́gbẹ́. Tọ́lọ̀ wá wọ́n ní ọ̀rọ̀ ohun tó ń lò ní ọjọ́ ìgbàgbé ọlọ́run ní nígbà tí ìṣẹ̀jẹ̀ bọ́ ó bẹ̀ lórí rẹ̀ yìí ó bá wà lùjẹ́ náà. Ẹ̀sẹ̀ tẹ lọ wá tẹ̀ kọ́lá tó jẹbọ wọlé wọlé. Mọ́sì ṣeré láàbọ̀ ìtẹ́jú àkàn láti wà burúkú tó ń gẹlẹ́gẹlẹ́. Bẹ́ẹ̀ ìtẹ́jú pẹ̀lú ẹ̀mí níbi níbi ẹ̀rọ lọ́dún láti fi bọ́lá ọ̀dọ̀ lọ́wọ́ bá. ọlọ́mọdé alẹ́ àjọba ti burúkú o àti bàbá burúkú kan àfáàní wọ̀nyí àlẹ́kàtàrọ̀ kò sí bọ̀. àlẹ́kàtàrọ̀ sọ́jọ́ ìmẹ́sẹ̀ bẹ́ẹ̀. ń ta wá ṣe láyé wá ti fẹ́ ni. à ń sì péré àfáàní lórí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ láì tẹ̀lé àná. الجزء اليوم عمل لا حساب ولا جزاء ẹ̀rọ ìgbàgbọ́ra yìí àáṣiṣẹ́ ni ayé tí ó ti tẹ̀sán fún wa. ọ̀gọ́dọ̀ ẹ̀rọ ìfìyàmà jẹ̀dá àlẹ́mìtáwò wa jẹ̀dá wọ́n wá tó ti ojú kálukú wá tó ní àyè wọ́n àtàwọn alẹ́ kan kò sí tẹ́lẹ̀ láyé yìí. ẹ̀rọ ìgbàgbọ́ ti ṣeré o kí ni àwọn tó wá jẹ́ àwọn nǹkan tó lè fà á dáàbò sóòrò káàkiri kí àwọn nǹkan tó yẹ lè máa ṣe tó lè sọ̀rọ̀ lórí bí ẹ̀dá ọlọ́mọdé àti ẹ̀rọ bí ọba jẹ́ kan náà wọ́n ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọdún gbọ́rọ̀ yìí dákun tó gbá kó lọ́dọ̀ dúdá lọ́sọ̀dọ̀ lọ́wọ́ bá rẹ̀ èyí tó lè dín ẹ̀sẹ̀ kí ló ń gbìyànjú ìgbìyànjú tó ti sá fún ní fasádù àkídà fasádù àkídà ọ̀ní àjọ ọ̀sán tó dá sínú ọ̀sán. Tàbá ní fasádù àkídà èyí ti ní kọ́ ní oúnjẹ àti ìjọba kan ọ̀sán àti ìdíwọ́. Àlẹ́ àkídà òun ni àjọ ọ̀sán ìsìlámù ìsìlámù ní àgbàgbọ́ àgbẹ̀yẹ̀kẹ̀ sí ti tó wà láyé méjì náà ni àlàáfíà kò sọ fún wọn àgbẹ̀yẹ̀kẹ̀ tó dá wọ̀lẹ̀ àfíìdà kò tẹ́jú náà àti àfíìdà tí ọ̀dá àlàáfíà kò sọ fún wọn wà ní ilẹ̀ lẹ́sì jẹ́ àdíhà lẹ́bí ìlú Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rẹ́ àjọkẹ̀ tí wọn gbé wá òun láti àjọkẹ̀ tó rẹ̀ ní ilẹ̀ méjì àgbẹ̀ pa ọlọ́run àkókò ẹ̀kọ́ inú mi ìwádìí púpọ̀ ti já sí ibi tó ṣe ní ẹgbẹ́ yìí ìwádìí sẹ́kù máa ń kẹ́kọ̀ọ́ àtúndà ọ̀gbọ́n ibi tó ṣe máa ń kẹ́kọ̀ọ́ àtúndà gbogbo ìgbélé ṣé àwùjọ yìí gbogbo ìgbélé ilé èdè pápá ìṣẹ́ àtúndà jẹ́rìí. ó lọ bọ́ ẹgbẹ́ ọgbẹ́ àti ilé èdè kò tó wọ́n lè ní ìgbésẹ̀ kọ́tọ́ máa lọ láti fi tó àtúndà rẹ̀ ṣe. ibi tí àtúndà wá pé ní àwọn ọ̀gbọ̀n yìí nígbà tó bá ń sàlàyé àlùmọ̀kánlẹ́bù ẹni tó bá ti bàlágà àkọ́kọ́ tó ṣe pàtàkì lẹ́lẹ̀ tẹ̀sí nínú iná ìlú tó tó tó ṣàkóso àjọ kan rẹ̀ lọ́jọ́ náà bá rẹ̀. àkọ́kọ́ ni gbogbo tí wọ́n ń gbé pátápátá lórí rédíò gbogbo dáwọ́ ilé ẹ̀mídìà ìdílé àbújáde lórí. kọ́kọ́ olóòjọ́ ọ̀dà àbáyé ọ̀rẹ́ ìgbẹ́ ìdílé kọ́lé àbáyé ó sì pàtíkà rẹ̀ jẹ́ wọ́n ti gbé orí fún èyí sábẹ́ ló pé ìlàyé kò pé àmọ́tẹ́ ìlú pé ìṣe ń bẹ ṣe káyé tó ń gbé ìgbà ìdìbò lọ́wọ́ bá wa tó lè gbàgbọ́ nípa ìlú tọ́lọ̀ bá wa tó lè gbàgbọ́. bó bá fi gba kú bẹ́ẹ̀ ìjọ gbàgbọ́ nípa ìlú tọ́lọ̀ bá wa ìwọ̀n bá fi gba kú bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń ṣe mọ̀tò ní òun ní ìbò lọ́wọ́ bá wa ọ̀pọ̀lọpọ̀ ní ìwádìí lẹ́nu tó jọ́ ọmọ òkú àbí ọba kú lórí olóyè àlùmọ́kọ̀ àbí àlùfà wàhálà ọjọ́ ọ̀tà ààlà àwọn ni wọ́n ń jẹ́ o mọ̀nà tó kọjá hannú náà bí fún ìgbàtàrí àwọn mọ̀nà an sára hannú náà bí sàmà ọwọ́ káfíìn ẹni tó tún tún bẹ́ẹ̀ bí sọ́kà bí wọ́n tó náà kò táyé sí èsì gbogbo ibi tí lọ́wọ́ bá bẹ nígbà tó dúró ọ̀rọ̀ lọ́wọ́ sílé rẹ̀ àti bẹ̀tẹ̀ burúkú ló mọ́ ọ ẹ̀ ti rí owó bàbá kọ́mọ́tọ́lá ti jẹ́ ọ̀rọ̀ tí òun kà ọ̀rọ̀ tí òun bẹ́ẹ̀ òkú látàrí tó ń lọ sí pápá àlùmọ́ hàn ìtẹ̀lẹ̀ yára títí sọ ẹ̀rí káàkiri yìí káàfà sẹ́láyé kókò ìsáàrù wọ́pẹ̀ ìdúró tó yẹ kí lè lọ ń pa ọ ọkọ̀ tó lè tọ́ àwọn ọ̀rọ̀ lọ ń pa. kí lè lọ sọ ní ìfà bàbá tó kú yẹn bàbá tó kú yẹn aláàbò lè ń pa wọ́n lè bẹ̀rù ọmọ yìí tó yẹ ni ọlọ́ máa ń pa wọ́n. ọ̀pọ̀ wọn fẹ́ lè sùn ní nínú ìgbà ọjọ́ ọlọ́run ọba àwòrán ibi tó wà ọmọ ìlú wa òun ìwọ ló ti tó kúkú ìlú òun ẹ̀kọ́ gbìyànjú ká fi àtúnṣe àjẹkàn wa nípa ọlọ́run nínú ọlọ́run ọba wa. ẹlòmíì nípa jẹ́pọ̀ ètò ìdàgbé ọ̀dọ́ ọba kúkú táwọn ẹ̀kọ́ ṣe ń láyé ní ọlọ́ba lọ́wọ́ ẹ̀ tẹ̀lé tẹ̀lé ọdún aláǹtí ní ọjọ́ náà bá bá ti lé ewu ẹ̀rọ ewu ìwọ́n náà ẹgbẹ̀rẹ́gbẹ̀ náà bá ti lọ yọ ọ̀pọ̀lọpọ̀ ní ìṣe ọ̀sẹ̀ tí ìṣe náà bá bá ń kárí arákùnrin àwọn kan bẹ́ẹ̀ pọ̀ fún mi sára. يقول صلى الله عليه وسلم العين حق أنا بني عليه الدار أنا بني عليه الدار آمين أما النبي صلى الله عليه وسلم أنا بواجه حديث منه àníbi táyọ̀ ṣe ṣe ẹ̀rí ìgbàgbé tó lè rí àkọọ́lẹ̀ ọlọ́run padà ní ẹ̀dá làkọ́ta kọ́tù àyè. Ẹ̀yìn àwọn tẹ́ ìṣe ìyáwó bẹ́ẹ̀ ṣe lájọ ọ̀rùn àwọn ẹni ìyáwó ẹni padà àwọn òṣè bẹ́ẹ̀. Ìwọ Mùsùlùmí, ẹ̀wọ́n tí wọ́n ń jáde lẹ́nu rẹ̀ nínú ètò ìwé ní padà rápadà. Àmọ́ wọn lè tó àgọ́ sẹ́yìn lọ́wọ́ ń lọ sẹ́yìn Mùsùlùmí. Àtàkùn ti lọ Wọ́n tó ń bẹ lọ́kàn ìwọ́n lọ. Tó ń jí ẹgbẹ́ ń bá rẹ bẹ́ẹ̀ pé ẹni fún olè ń padà rá padà. Àmọ́ lè sọ agbègbè ní wọ́n lọ ń tẹ̀lé ìlànà ẹgbẹ́ ọgbẹ́ náà gbé. Wọ́n yí padà lọ́nà nígbà tó lọ́wọ́ lọ́wọ́ èyí ọgbẹ́ ní ẹgbẹ́ ní ìgbà àgbègbè báyìí. Padà wá fún ẹgbẹ́ olè padà. Ẹ̀yìn àwọn kan wá fẹ́ wọ́n ní padà yóò fún ọ̀nà ilé ọdún mọ́nà kò sí ẹgbẹ́ ní kára padà jọ máa gbogbo ní ìgbà ìyàwó mùsùlùmí dá òkú ẹ̀. Torí tí wọ́n bá wọ́n di wọ́n di. Ẹgbẹ́ àtàkùnfẹ́ gbogbo ní ọjọ́ lórí àwọn òsì tó bá tẹ́lẹ̀ kan ní gbé lọ́wọ́ wà fún ọ, èyí tí ẹgbẹ́ kúrò ní. Mẹ́rin rẹ̀ tí wọ́n mọ́ ọjọ́ bá lórí àwọn òsì, èyí tó ní ìlú ìwọ lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa pẹ̀lú ẹ̀yìn sí náà lórí ẹ̀ tí wọ́n ti máa mọ̀. Ìgbà mọ́tàgbàgbà ń lọ ní ọmọ kan jábá lórí ìgbà náà tó bẹ̀rẹ̀ tó fọ́n lọ́wọ́ mo ní bí ọlọ́pàá sì lé lọ́wọ́ lọ́wọ́ mi lẹ́yìn mo ní bẹ̀rẹ̀ áà fámílì àwọn ẹ̀dá. Kí ló dé wọ́n ń jí àwọn kan fún mi àwọn kan fún mi? Báwọn kan ń jí àwọn tí wọ́n ti ń jìnlẹ̀ bí àti dáadáa ní ayé mi. Nínú sábà rẹ̀ lọ, òun á dé tó tẹ̀lé tó ń lọ. Òun lè yí lé ní òun lè yá dandan rẹ̀. Ó lọ́ mọ́lẹ̀ nígbà ìlúwẹ̀ ní ìkàfọ́mọ́ sí ilé ẹ̀kọ́ bá nílẹ̀ ọdún aláìsíwọ́n ní ọ́ aláìsíwọ́n ní ilé ìlú ọkọ́ nígbà tí ẹgbẹ́ ìdájú ni ìta ọmọ àwọn olórí wọn ní lọ́wọ́ ni dókítà mi dára rẹ o nínú náà nínú bá ìyá rẹ tó wá kúlé lé orí tó kúlé lórí mi tẹ́lẹ̀ ní ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ mi ọdún ní ìlú ọdún tó wọlé ọdún ọba fi lè dúró lẹ ẹ kúlé dá jẹmọ mùsùlùmí ẹjẹ àtàkùn èyí tó burú jù láyé rẹ nínú tí èyí àtòkù láyé tó gbogbo àwọn ẹ̀fẹ́ tó bá ń fa àyìn àtòkù wà lẹ́kùn wọn àmọ́ àárín ọmọ ṣe wọn ni máa jáde wọn jáde kí wọn máa kọ́lọ́ padà lórí jù wọn ni máa parọ́ wọn ni máa ṣe jùlá wọn ni máa pààyàn. àmọ́ yìí tí wọ́n fún ìpínlẹ̀ láyé ويكتب ما دون ذلك لمن يشاء gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ti yàtọ̀ sí وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله adájọ́nú ọlọ́run àtọ̀rọ̀ àlékún sí ọlọ́run ọmọdé àlejò Muhammad sallallahu alaihi wa sallam àjọ náà mo ti rí wọn asùnwó gbogbo galáàbí fasadu àkìjà tó bá lẹ́nu ká tó pé ibú láyé ẹlọ́wọ́ àkídà rẹ̀ o àkídà rẹ̀ lọ dáa. nígbà tó ká ní adé tèmi àwùjọ wa ní gbogbo nígbà tó dáa jẹ́ ló pọ̀ kọ́dọ̀ àwọn àbá àbáwọn sáǹpì láàbá tó lẹ́nu iṣẹ́ kápá dé lọ́wọ́ òun ní ìṣàkóso àkójá ìjọ ìlú ọ̀sán ọ̀sán ń bà tó dáa jẹ́ lórí àbá mi. èyí tó ń bẹ lọ́pọ̀lọpọ̀ ọkàn mùsùlùmí wọ́n ti gbé pé àwọn kan bẹ tí wọ́n mọ kádàrá àwọn kan bẹ tí wọ́n lè ṣàkóso kádàrá mo lọ́rẹ̀ tó ń gbà kan àjọ kékeré ni ó ó wá ní ọdún tó nìkan káàdì máa ń tètè ní wáyé tó káàdì tó wà wọn mo sì lọ sí ìyá àti gómìnà yìí àwọn olùkọ́ sí ọkàn tó nígbà náà ọmọ ọdún kan orí ọjọ́ ìlà rẹ̀ náà ni lẹ́yìn mú kádàrà rẹ̀ a máa wò tó bá wà òkè yóò fi lẹ́bẹ̀ẹ́ tí wọ́n wá èyí ò lọ́rùn ọ̀rọ̀ àtọ́ wọn bẹ òun tẹ̀lé lọ wọ́n bá wọn tiẹ̀ wọ́n ti láwọn sàkóso rẹ̀ ọ̀la ọjọ́ ọjọ́ ọdún rẹ̀ dáadáa àmọ́ lórí láwọn àjàgà tí ó di sọ́kù rẹ̀ bí wọ́n ti ní ọ̀rẹ́ wa lóòótọ́ ẹni tó ti ọjọ́ wájú rẹ̀ dáa ni ìjọba òṣèlú kò sí ẹ̀ kò sí ẹ̀ kí yàtọ̀ òkú ìbímọ kọ́nà kó bímọ àlè kò sí tóbi. ẹgbẹ́ wọn ní ìgbà wọn gbọ́. tọ́ bìtúmọ̀ ilé bìtúmọ̀ ilé káàkiri ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ fún nígbà ìsáré ìdílé ìlú nígbà ìsáré ìdílé ìlú ẹ̀rọ ńlá ni. iṣẹ́ ìlú ọ̀rẹ́ gbọ́dọ̀ àwọn bàbá ìlú gbogbo ọmọ tó bí tó gbogbo wọn gbọ́dọ̀ kàlùkù ìjọba òwò àbíkè ìjọba òwò àwọn ọmọ rẹ̀ tẹ́tẹ́ ìbáni tó nílẹ̀ níbi ìgbẹ́ káàkiri wọn nílẹ̀ èlú ìwé ìbáni káàkiri wọn nílẹ̀ èlú yìí wọ́n ti wọ́n ti wáyé àwọn dáhùn sí owó ìlú ìgbà ìṣàkóso ìlú ara rẹ̀ àwọn onílẹ̀ yìí wọ́n gbé ìwọ àwọn ilé rẹ̀ pé alájẹ́ àti ìwọ̀n tó mú wọn. wọ́n mẹ́ra adé nti bẹ́ẹ̀ wá ti bẹ́ ọ̀pọ̀lọpọ̀ títà nǹkan máa kọ̀ọ̀kọ́ kọ́ tí wọ́n máa kọ̀ọ̀kọ́. ó wà lọ́wọ́ fún ìyàwó tó bá lọ́wọ́ lọ́wọ́ pé ó wà ní ojú àwọn ẹ̀kọ́ ẹ̀rọ àwọn ẹni ọlọ́run ó ń bẹ́ ìgbàjá àwọn ọ̀nà àwọn ẹni ọlọ́run kan máa wọ̀ lọ́wọ́ ìgbà àwùjọ tí wà nílé àwùjọ tí ń ta àkúdà jẹ ni kálífẹ́ ti jẹ́ ọ̀gbìn bí ẹ̀ṣàkóso bẹ́ẹ̀ bá ṣàkóso rẹ̀ bẹ́ẹ̀ bá fi lè kú èdè ìdúró abẹ́rẹ́ ọba àti ìjọba mọ́jà alágbẹ̀tọ́ burúkú jákulé dáadáa jákulé yìí mẹ́rin ọlọ́lá ìlànà وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك